Ah, ah, ah, ìjọba nàìjíríà ẹ̀yin alágbára nàìjíríà ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run bó jẹ́ bẹ̀rù ọlọ́run kékeré bá ẹ̀ẹ́dẹ̀ fi sọ̀rọ̀ yín ẹ̀ẹ́dẹ̀ wá sọ̀rọ̀ yín di àgbà lọ́wọ́ mẹ́rì baálẹ̀ jòǹtó ṣáwọn nigerians fifty years hundred years to come ṣé wọn ò ní padà máa fi èpè ránṣẹ́ sí yín abẹ́rẹ́ wẹ́ẹ́ máa live for life ni ah current champion ló wà no champion forever ẹ ẹ tí gbọ́ nípa ẹ̀ ẹ wá mọ àwọn Nigerians àwọn tálíkà àbí kí n sọ pé àwa tálíkà àwọn ọmọ tálíkà ọmọ kò lẹ́nìkan ẹ wá ń rẹwà jẹ ẹ rẹwà jẹ ẹ rẹwà jẹ pàtó yẹ bẹ̀rẹ̀ sí ní rẹwà tà ara àwa tẹ́ rẹ́tà nìyí o àwa wà lẹ́yìn odi à ń ṣe ọmọ ọ̀dọ̀ àwọn òyìnbó kúkú gbọ́n wọ́n yà fún everything fún wa on credit instrumentally là ń sanwó ilé káà wa on credit ni student loan wọ́n yà fún wa wọ́n fi dè wá mọ́lẹ̀ tó bá sanwó ilé thirty years ibi tó bá san dé àwọn ọmọ àjogún gbèsè wọ́n máa san yìí tó kù lọ ṣáyélẹ̀ ń ṣe yìí ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ṣágbára náà ló ń gùn yìí báyìí kí ló dé ṣe fẹ́ lówó tó fìrì àwọn náà ni ẹ wá mú àwọn tálákà ẹ wá ń ṣèkà fún wa kódà o ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run yéé ṣe bí wèrè kó ìpín padà fún yín lépè ah, ṣó lè ní ká pélé ní abójú kòkòrò ṣé jìbìtì ní ká pélé àbí four one nine ó tiẹ̀ ti ń jọ four one ten lójú tèmi ẹ ti ń ṣe bí ẹni wípé ẹ ní kú mọ́ kí ló dé Nigerian government ẹ dẹ̀ mọ̀ sí eléyìí ẹ dẹ̀ mọ̀ sí eléyìí fídíò méjì mo fẹ́ play kẹ wá wo bí Nigerian government bí wọ́n ṣe ń ṣe ará ìlú no free education ìyẹn story tiẹ̀ nìyẹn ìyẹn ò ṣe new story mọ́ no free healthcare àìṣẹ̀ṣẹ̀ máa gbọ́ yẹn kò síná kò sómi wọ́n níyẹn ò jọjú ṣùgbọ́n ìtẹ́ tún wá gbé dé yìí wọ́n ní ogún aláàárù ò kì í gbẹni ṣùgbọ́n ogún aláàárù Nàìjíríà drops of water of talikas, is now making mighty ocean fún ẹ̀yin olówó ọ̀rọ̀ tó náà sọ bíbélì náà sọ pé tó bá ti dìrọ̀lẹ́ ayé a máa gbà lọ́wọ́ ẹni tí ò ní fẹ́ni tó ní ṣásìkò ẹ ti tó ni ṣáti wàá rọ̀lẹ́ ayé ni ṣọ́rọ̀ bíbélì ti ń ṣe ni ẹ̀ẹ́dẹ̀ fìbẹ̀rẹ̀ ọlọ́run kínkínní kẹ́ kọ́rọ̀ yín eléyìí ti ń lọ bí ọ̀dájú o ṣé kí n pè yín lọ́dájú ni àbí kí n pè yín lólè ṣé ká pè yín lóní jìbìtì àbí ká pè yín ní ìkà ìlú tó ní gold mineral gbogbo natural mineral gbogbo mineral resources ló wà tó jẹ́ natural one tọ́lọ́run bless gangan gangan tẹ́lẹ̀dùmarè tó ní ilẹ̀ yorùbá especially south west yẹn ó wà ń bẹ̀ man made resources náà wà ń bẹ̀ o wọ́n ní kinní kan pè bí alitmus àbí latimus àbí sisimus àbí kinní ń pè yẹn wọ́n ní yẹn ló tàdí ní gbogbo àgbáyé lọ́wọ́ yìí nísìn ó wà nàìjíríà ṣé bàbá yín ló kó síbẹ̀ ṣé lẹ́dùnmarè tó fi sí nàìjíríà ṣé lẹ́dùnmarè yẹn gọ̀ tó bá ní kí ìlú mi kó ra ẹyọ kan ẹ̀ wọ́n máa gbádùn títí láéláé ni ohun dẹ̀lẹ̀ yín ní ní nàìjíríà táwọn ọmọ táwọn nàìjíríà sì lọ ń kú sí mediterranean tó pé wọ́n fẹ́ jápa àwọn tó wà nílé wọ́n ti fẹ́ẹ̀ já wa ta wà lẹ́yìn òdì wọ́n ti fẹ́ẹ̀ já wa lọ́rùn kì í ṣe ẹjọ́ wọn kì í ṣe pé wọn ò mọṣẹ́ ṣe àwọn náà mọṣẹ́ ṣe yín lẹ́ ń ni wọ́n lára ni màá tún wá play fídíò kan fún yín ó jẹ́ fídíò méjì tí màá play fún yín kẹ́ wá wo àwa ta wà lẹ́yìn òdì kẹ́ wo tá à ń fojú kàn màá play fídíò obìnrin kan fún yín ah at least sixty or fifty percent àwa ta wà nílùú yìí là ń kàńtà ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tóbìnrin yẹn ẹ tó tó sọ kẹ wá bí ìyáálé ilé ṣe ń sunkún ẹ bá mi ṣí ẹ fídíò yìí kó kàn wọn bóyá wọn lè bọ́ọ̀nì ègè nì bóyá bóyá wọn lè rí kán bọ́ọ̀nì ègè nì ẹ pọ̀ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ̀yin banking sector tẹ mú àwọn ìyálájẹ ìyálọ́jà ìsun tẹ́rẹ́tẹ́rẹ́ tálíkà tẹ́ ẹ̀ ń sọ dìbò ńlá mọ́ra yín lọ́wọ́ ọmọ tálíkà wa ń sunkún ẹ̀yin wá rẹ́rìn-ín kò sí wàhálà ẹ kọ́ntínú ẹ wá bá mi gbọ́rọ̀ lẹ́nu má tó ń sọ̀rọ̀ yìí ọmọ ìlú ni má yẹn máa jẹ́ ní nàìjíríà àwọn ìlú wo náà máa ń ní làkàì náà máa ń ní ọgbọ́n náà máa ń ní òye ní ọ̀rọ̀ máa ń dá ṣáká lẹ́nu wọn nílùú nàìjíríà tí wọ́n dà wá pọ̀ yẹn ní contraption tó sọ wá pọ̀ by fire by force Lord lùgáàdì ìwọ́nu ọlọ́run nu ọlọ́run mọ nọ́mbà ilé ọmọ ibi tó kú sí o sọ̀rọ̀ bàbá mi ò ní ṣe orí burúkú. mo fẹ́ ká kíyèsí nǹkan kan. Hmm. owó tó ń tọwọ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí bọ́ sí báǹkì ò kì í ṣòwò kékeré. kò ń ṣòwò kékeré rárá. Hmm. náà làwọn báǹkì nàìjíríà ṣe ń gbòòrò sí lọ́dọọdún. ẹ jẹ́ kí n fún yín lápẹ̀rẹ̀. ẹ fún wa ń gbà lọ́wọ́ tálíkà ń kó sápò tiwọn àwọn olè. ìkan nínú àwọn tó dá báǹkì kalẹ̀ lórílẹ̀-èdè ó ṣe intaviu hmm. kan tí fídíò ẹ wà. bẹ́ẹ̀ni ó lóun dá Zenith Bank kalẹ̀ lọ́dún 1990 pẹ̀lú 20 million naira 20 <laughs> million nígbà tí náírà sì jẹ́ four naira sí one dollar tá a bá ṣí owó tó fi bẹ̀rẹ̀ báǹkì sí dọ́là ó jẹ́ four million dollars four million dollars okay ṣùgbọ́n nígbà tó máa fi di two thousand and how many years ni 1990. nineteen ninety gbogbo owó tí báǹkì ẹ ní gẹ́gẹ́ bí ṣíà ó ti wọ four billion dollars four million dollars tó di four billion dollars mọ́ wọn lọ́wọ́ yìí. ẹ tó ṣoògùn owó gan olè wíwẹ̀. àwọn òyìnbó gan ò lè ṣe irú òwò yẹn nílùú wọn. <laughs> ẹ tó ṣoògùn owó olè wíwẹ̀ gbà. nínú ìlú wọn. Ah! irú bísínẹ́sì wo ni wọ́n ń ṣe. oṣù tí four million dollars yìí fi di four billion dollars láàrin ogún ọdún báǹkì kan ṣoṣo wọ́ ti four billion US dollars báwo náà ṣe ṣe. báǹkì tẹ́ni yìí dákalẹ̀ tún kéré láàrin àwọn commercial hmm. banks lókù tá a bá pa gbogbo owó táwọn banks ní pọ̀ mm-hmm. gbogbo owó tí nàìjíríà ní nípamọ́ ò lè tó dá mẹ́wàá ẹ̀ asatugbe lórun tèmi tó ràn individual olówó lọ́wọ́ individual Nigeria external reserve owó thirty three billion hmm. dollars àti gbọ́ tí gọ́vnà kan sọ pé lòun lówó ju state. external reserve ni gbogbo owó tí nàìjíríà ní láti bí ọgọ́ta ọdún tí nàìjíríà ti ń jẹ́ nàìjíríà. Hmm. àwọn báǹkì ìlú ṣe gbọ́dọ̀ lówó ju orílẹ̀-èdè tí wọ́n ti ń ṣe. ó sún mi bá mi bèrè lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n mi. mo fẹ́ ka bí nǹkan kan mú. ó yá à ń gbọ́ à ń dì í mú báyìí. àwọn báǹkì olówó ju orílẹ̀-èdè lọ nígbà ìjọba ológun. ṣẹ́gbọ́n àìjọba ológun. ẹnu ìwọ̀nba àgbà táwọn alágbádá gbàjọba lọ́wọ́ yìí. Hmm. àwọn gan fẹ́ wọ́n wọ̀ sí jológun lọ ni. nàìjíríà lépo a ní gold a ní lithium. lithium yìí náà ni wọ́n ròyìn tí wọ́n lóun ló tún tà jù lágbàáyé àgbáyé gbogbo àgbáyé ni. a ní gbogbo àwọn nǹkan àmúṣọrọ̀. mo ní world best lọ́wọ́ yìí <laughs> lithium the world best. báwo ló ṣe wáá jẹ́ oṣù àwọn ẹlẹ́ran tí nàìjíríà wà nínú gbèsè táwọn báǹkì lówó ju orílẹ̀-èdè abọ̀ ọ̀rọ̀ lọ. <laughs> ẹ bá wa ṣàlàyé fún wọn kán gbọ́. Hmm. lára nǹkan tó hàn sí mi ni hmm. pé ọ̀nà tí báǹkì ń gbà báwa hmm. aráàlú ṣòwò ó ti yàtọ̀ sí bá ti ṣe ń bá bọ̀. bámi ò ní dààmú. tẹ́lẹ̀ téèyàn bá gbowó lọ sí báǹkì tó o bá gbà á fóṣù mẹ́ta báǹkì àfowó yẹn ṣòwò wọ́n á fún ẹ ní interest wọ́n á fún ẹ lérè lórí owó tó ní táwọn lò ṣùgbọ́n nísìnyí tó o bá ṣọ́ra tó o bá kówó sí báǹkì lówó tí báǹkì máa fi ṣòwò wọn á máa já account maintenance charge. ọ̀nà má jẹ́ àwọn gbèsè. Hmm. àwọn èèyàn ń fowó ah! ṣòwò wọ́n láwọn ń maintain. ẹnìkà àwa tí wọ́n ń fowó wa ṣòwò tún wá dẹni tó ń sanwó fáwọn tó ń fowó wa ṣòwò tí wọ́n ń rérè mbẹ̀. ṣẹ́tọ́ leléyìí àbí rẹ̀ jẹ́ nínú ìlú tó lọ́ba tó níjòyè. ìrẹ́jẹ nìkan leléyìí o. àwọn èèyàn sá kúrò ní báǹkì. Oh wọ́n ń fowó wọn pamọ́ sáwọn mobile wallet ìjọba tún wá ṣòfin páwọn báńkì táwọn èèyàn ń sá lọ ò gbọ́dọ̀ gba kọ́sítọ́mà tuntun torí wọ́n fẹ́ ah. gbófin kan dìde lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n ṣòfin yẹn. tíjọba bá jẹ́jọba tó ń jà hmm. fẹ̀tún aráàlú ṣérú àwọn báǹkì yìí kọ́ ló yẹ kí wọ́n fòfin dè. ṣé ń gbọ́ wọn ò ní ṣe yẹn ẹ wo sms charges hmm. táwọn báńkì ń já lórí àwọn èèyàn téèyàn bá send message látòrí fóònù àwọn gsm provider wọn ò ní jájú four naira lọ tí báńkì bá send message sí ẹ wọn á já twenty naira kì í ṣe pé tí wọ́n bá já hmm. four naira wọn ò ní jèrè o torí táwọn gsm bá tí wọn bá ní jèrè wọn ò ní já four naira wọn já twenty naira ìjọba òde sọ̀rọ̀ sí. ẹ jẹ́ ká ṣírò sixteen naira lórí iye ọmọ nàìjíríà tó ń lo báńkì hmm. hmm. ká ní gbogbo àwọn tí wọ́n ń lo báńkì jẹ́ hundred okay. million nínú àwọn èèyàn tó lé ní mm-hmm. two hundred million tó ń gbé mm-hmm. nàìjíríà owó tí wọ́n máa jẹ léèrè lé ní three billion naira lórí mẹ́sẹ̀gì nìkan téèyàn kan ṣoṣo bá send. Hmm. ó tún wá lójú òwò tẹ́lẹ̀ ṣe ní bank tí wọ́n máa send mẹ́sẹ̀gì lẹ́ẹ̀kan mm-hmm. ṣoṣo wọ́n ti fi gbèdéke sí iye téèyàn lè gbà jáde lẹ́ẹ̀kan ṣoṣo nínú jìbìtì so o máa gbà á lẹ́ẹ̀mẹ́ta so ah! wà á lè sẹ́ndí mẹ́sẹ̀gì lẹ́ẹ̀mẹ́ta <laughs> bó bá ṣe ń gbowó jáde sí lówó eh. àlá àti ṣe máa máa lọ sí <laughs> tí wọ́n bá sẹ́ndí owó sí ẹ eh. wà á gba alert ah! tó bá gbowó yẹn mm-hmm. jáde wà á gba alert eh? ó kéré jù wà á gba alert lẹ́ẹ̀mejì lórí owó. lórí kíni tó kéré jù twenty naira. tí gbogbo ọmọ nàìjíríà bá ń gbà ah. láti lẹ́ẹ̀mejì péré lóṣù ó kéré jù six billion naira máa bọ́ sí banking sector lóṣù mi ò tí ì sọ àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ń gbà tó àláàtì tó lé ní one thousand lójúmọ́ ah. láwọn iléeṣẹ́ tó fẹ́ẹ́ tó one million. èdè bèrè olóhùn díẹ̀. nínú ẹ̀ làwọn ilé epo wà ilé ìwé hospital uh-huh. àwọn uh-huh. factories companies àtàwọn bẹ́ẹ̀ uh-huh. bẹ́ẹ̀ lọ ẹ wòye tí banks máa máa gbà lórí àláàtì tí wọ́n bá ń. kò dẹ̀ sí foundation kan báyìí tí wọ́n sponsor. so tíjọba bá wá ní ẹ wá four naira táwọn iléeṣẹ́ DSM ń gbà ní kẹ́yìn náà máa gbà kí wọ́n wá sixteen naira tó kù pamọ́ fáwọn opó àtọmọ òrukàn àwọn arúgbó àtàwọn àkàndé èèyàn. àbí kọ́yé tọrọ bára ń títì. èèyàn mélòó nìyá máa jẹ lórílẹ̀‐èdè. kò sí sí ìyá seventy years ń kiri pure water. náà ni mo ṣe máa ń pèpè fún ìlànà ìṣèjọba hmm. mẹ̀kúnnù. àwọn olóyún ayé kẹ́ ẹ ṣe àwọn tó wà ń bẹ̀rẹ̀. a lè máa lo lànà ìjọba mẹ̀kúnnù kí ìyá tó máa jẹ mẹ̀kúnnù. ó jẹ́ jókòó jẹ́ ẹ̀. àwọn tí wọ́n ń pe àwọn oníjọba mẹ̀kúnnù mẹ́rin wọn ò mọ̀ túmọ̀ ìjọba mẹ̀kúnnù hmm. kò tán síbẹ̀ go on san. tó bá tún wáá di ìparí oṣù a tún san COT hmm. wọ́n pè yẹn ní commission on transaction ah! iye béèyàn bá ṣe gbowó sí ló ṣe máa san ní sí. kábíyèsí ọlọ́run. ní tó ń ṣẹlẹ̀ láwọn commercial banks yìí táwọn ọmọ nàìjíríà fi ṣíjú sáwọn báńkì ìlú ẹ̀rọ ayélujára. ṣé ẹ rí jìbìtì kó <laughs> wá dá yìí. àwọn yẹn ò kí ń jáwé ah! owó táwọn commercial banks ń jà yìí. ẹ burú torí ọlọ́run. ẹ wá jẹ́ ká bira wa nínú àwọn tí wọ́n ń jáwọ́ ará ìlú ìjàkújà àtàwọn tí ò já èwo ló pe ará ìlú. ẹgbẹ́ wo ló pa ará ìlú èwo ni káràlú ṣe. àwọn tí ò máa jáwọ́ wa ní ìjàkújà ló pe wa. kí náà ṣe fáwọn yẹn. tí nǹkan bá pé wa tíjọba wa tún wá fòfin dè wá nídìí nǹkan tó pé wa ṣèjọba ń ṣe nǹkan tó pé wa. tọ́ ṣèjọba tí ò ṣe nǹkan tó pé èèyàn ń fẹ́ kéèyàn dé. wọ́n ní kà ìjọba ẹ dá sí tó wà nílẹ̀ má pa àwọn èèyàn tán. ní tí mo fẹ́ káwa mẹ́kúnnù everybody ti já pa. táwọn banks bá lè máa rádúrú owó yìí lára wa lẹ́nu pa kan ń kówó ojú ogun wa lọ sí bank. wọ́n lè sọ pé ogun tálíkà ò gbọdọ̀ gbẹ. ṣé káwa mẹ́kúnnù bá ń ṣèjọba àwa ara wa ṣáà ní rí jù bẹ́ẹ̀ lọ. Hmm lára ìdí tí mo fi ní ká gbìyànjú àti gbélànà ìṣèjọba mẹ̀kúnnù kalẹ̀ rè. sáwọn eléyìí. ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú kọ́. ọ̀tọ̀ ọ̀rọ̀ kí ni. ọ̀rọ̀ irú ìlànà wo la fẹ́ fi ìlànà. ẹnu àwọn tó wà ń bẹ ti fẹ̀. àwọn báǹkì òfin nǹkan àlùmọ́nì orílẹ̀-èdè mhm. ṣòwò wọ́n ládùúgbò owó yẹn táwa mẹ̀kúnnù bá gbàkóso àlámọ̀rí ara wa èmi àtọ̀là wa dà. tọ́ four billion dollars sàwọn ọmọ wa dènà four billion dollars a tọ́jú èní àtọ̀là wa. four billion dollars. ta bá níjọba mẹ̀kúnnù tó dájú owó ìlú àtọrọ̀ ìlú kọ alámọ̀rí mẹ̀kúnnù ìpayín keke yìí á dáwọ́ dúró. àbí four billion dollars yẹn Japan àwọn Japanese tí wọ́n ń ṣe lift tó máa gbéyàn láti láti ayé planet earth lọ sínú òṣùpá lọ sí another planet káàkiri wọn ò ná four billion dollars wọn náà máa bẹ̀rẹ̀ ní twenty twenty five bóyá twenty fifty wọn sọ pé wọn máa parí ẹ̀ wọn ò bọ́jẹ̀tì four billion dollars four billion dollars ṣẹ́ráyé yín lóde ṣẹ́ráyé yín alẹ́ níkà ẹ̀yin tẹ́ ń wò mí ṣó lè ní ká pelé àbí jìbìtì ìrẹ́jẹlélé àbí ìrẹ́ dànù ah, ẹ burú o <laughs> ẹ ní ìka ẹ ló lè ẹ lójú kòkòrò gbogbo ẹ ló bá yín àgbà lọ́wọ́ mẹ́rin baálẹ̀ jòǹtó ló ẹ tún mú tálíkẹ̀ tó bẹ̀rẹ̀ sí ni mú wọn lẹ́pọ̀n dání kí ló tẹ̀ tí ẹ bẹ̀rẹ̀ ọlọ́run díẹ̀. Ah, ah ìjọba tó dẹ̀ wá ń bẹ̀ náà ṣe iná ò sọ nǹkan kan ẹ wá sọ di in collaboration in conjunction ẹ wá fi ń fìyà jẹ tálíkà torí àpapọ̀ ọwọ́ lélẹ́yìí o tó má dẹ̀ papọ̀ ọwọ́ tó má pawọ́ pọ̀ léèyàn lórí ah! tó má mú yàn dání báyìí ẹjọ́ onítọ̀hún á gbẹ o ẹjọ́ àwọn Nigerians ti ń gbẹ báyìí bẹ́ẹ̀ ṣe fà wọ́n lọ́wọ́ nìyí bẹ́ẹ̀ ṣe mú wọn dání nìyí ẹ ṣàbẹ̀rẹ̀ sí ní rún wọn ni ẹ sọ wọn di pákó ẹ bẹ̀rẹ̀ sí ní rún wọn. Ah! ẹ jẹ́ àwọn ohun tó bìnrin bìnrin tí wọ́n á sọ lẹ́nu torí ẹ̀ bóyá wàtà wà nílùú òyìnbó ẹ dẹ̀ mọ̀ pé ẹ mọ̀ pé ẹ ń jọ ìlú òyìnbó tà wà torí ẹ̀yin náà ń wá o ẹ ń wá ẹ̀rí tá à ń fojú kan o most yẹn hàn bí yín kú àsìkò sọ́mà lẹ máa wẹ̀ tó máa wá gbádùn owó wa ni wọ́n bá bí yín kẹ wá lásìkò wíńtà àbí kẹ wá lásìkò snow ẹ wá wo ohun tóbìnrin yìí ń sọ sínú ayé yín tó ń sọ sínú ayé àwọn ọmọ yín tẹ̀ ẹ̀ tí ì bí tẹkúntẹkún twenty two hour shift thirty three hour shift a máa ṣe shift títí títí títí títí two three days ẹlòmíì ò lọ́lé pátá ti gan mọ́yàn nídìí mo ṣe ṣòkan tí mo ní àìmọye tó máa fi pátá sínú mọ́tò ṣẹni tí èmi ò lè wọ pátá twenty two hours ṣé obìnrin àwọn pátá twenty two hours sí di twenty four hours tó fẹ́ ṣe shift ẹ máa máa fomi iṣan abíyá fomi iṣan abẹ́ lóró lọ́rùn lókínì kan ẹ wọ̀ kọ́ mú two three days tàbá ń sọ pẹ̀lẹ́ lómi bá lóun ò tí ì lọ́lé òun lọ́sẹ̀ kan òun sùn ká ni from one shift to another shift one shift to another shift àwọn tó wà nílé náà fẹ́ jápa ẹ ti fìyà jẹ everybody ẹ fà wá sẹ́yìn odi àwa lọ ń ṣiṣẹ́ fáwọn tó wà nílé àwọn tó wà nílé kì í pé wọn ò mọṣẹ́ ṣe o èyí lẹ sọ wọn dolórí burúkú o iye oní magi iye oní kinní kan pàtó méjì kinní bá ń wọ aláti bá ń wọlé wọ́n tajà ìlú náà fẹ́ jẹ bóyá wọ́n jẹ fifty naira tálàtì twenty naira kúrò ń bẹ̀ tó má dẹ̀ máa padà lọ́ra àjà yẹn a tún ti wọ́n sí wọ́n wá ń ṣe turnover òṣìṣẹ́ wa dàbí ọ̀lẹ ṣiṣẹ́ ṣiṣẹ́ wa dàbí ọ̀lẹ wọ́n dàbí aláìmọ̀ọ́ṣe wọ́n wá ń dààmú tálíkà wà nílà káyè méjì wọn ọ̀tẹ̀rí nǹkan méjì rò tayọ bí àwọn ti máa jẹun bó tiẹ̀ jẹ́ ẹ̀mejì lójúmọ́ káwọn tiẹ̀ rí fi sẹ́nu tálíkà wá ń fòrò wọ́n wá ń fìtínà kò sílà wọn ò lè ronú báwọn ṣe fẹ́ lọ síwájú wọ́n ṣe máa jẹun wọ́n ṣe máa sanwó ilé èyí tó bá tiẹ̀ nílé tí ìṣàbẹ̀ bíríìjì ló ń sùn tó bá possible tọ́mọ̀ ìbá tí drop out ní school bó ṣe máa sanwó school ní wọ́n máa wá káàkiri ẹ ti station ọpọlọ wọn sọ́nà kan ọ̀nà kan báyìí one station station orí wọn rédíò orí wọn station kan ló ń lò bíi station nẹ̀ sí nìyẹn they only look forward to what they will eat that is how you guys are controlling their life eh, Lady di kárú náà o olówó bíi kárú náà sì láyé wọn dẹ̀ ti ní kò ní sí wọn lọ́run tó pọ̀ wọ́n ní nírú kárú náà mọ̀ so ìrọ̀lẹ́ ayé ti dé báyìí bíbélì sọ pé a máa gbà lọ́wọ́ ẹni tí ò ní fẹ́ni tó ní òpin ayé ti dé ẹ ti ń gbà lọ́wọ́ ẹni tí ò ní fẹ́ni tó ní ẹ wá gbọ́n tí obìnrin yìí sọ kẹ wá wo tọ́nà bá bíṣìyà tí àwọn tó ń wà lẹ́kọ̀ọ́ tí wọ́n wà lẹ́yìn odi ẹ wá wo ìyà tó ní kálukú ń jẹ ẹ wá wo ìfòró òun ìdààmú tẹ́rìbọ̀dì ń jẹ bóyá tẹ bá bóyá tó máa ṣí ẹ ẹ bá mi ṣí ẹ fídíò kó bá wọn kọ àwọn olóṣèlú yìí lára bóyá wọ́n lè bọ́ nìge ṣẹ́yìn rò pé wọ́n lè bọ́ nìge no mo ń béèrè ṣẹ́yìn rò pé àwọn pípé wọ́n lè bọ́ nìge let's see bóyá tó bá kàn wọ́n lára bóyá wọ́n á bọ́ nìge ẹ wá la etí kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu obìnrin obìnrin obìnrin bìnrin ẹ dẹ̀ bá ọmọ tí yín o abẹ́ ìbímọ tí ìka ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ yín sọ̀rọ̀ ìyá ẹ̀. just look at how this place is this is not snow. ṣé ń gbọ́. this thing wey una dey see no be snow. this is hey. ice as you can see i'm still with my uniform i'm just coming back mm. from work Twenty-two hours ah, shift. I have gold. O tún ní gold. But I am hungry. Ṣé ń gbọ́? Our leaders. Two hours hungry. Devil will punish you now. All of una. We funny? say Nigeria no go better. All of una go die. Your children no go oh, see better. Oh. Na so so sickness. Na so so sickness. I dey for church dey cause una nigerian leaders na so so bad sickness wey all of una go dey get una children will bring nothing but ah. shame to you ah. guys all our nigerian leaders wey say nigeria no go better wey be so una go dey carry our money dey eat dey hide to the extent our money go dey rot ten shame until mm, you shame guys una go come here finish una go still go back you go get my get even as i am i can't have mm. i can't see my fellow human being hungry i can't see my fellow human being hungry even though i don't have i will go and look for a place to borrow to make sure that that person eats our leaders you people are wicked uh, to be honest you guys are very wicked you guys are heartless our leaders all of the wicked all ah, of the heartless bẹ́ẹ̀ni all of the wicked yeah, one of the wicked if you can keep one this kind wicked, of money in Makurdi Makurdi has no light they have no good road no good school and you people are giving this kind of money. Ah, God will punish all of you. God will punish you guys. bóyá máa rí fún wọn nìyẹn fún wọn lépè. God will punish you. All Nigerians are running away, mm-hmm. coming to Europe to suffer why we have money that you guys can I ah, give oh. and ah, the money gets rotten <laughs> i am in the front of church go with body shoulder all these leaders you people will never see good in life this is ice not snow it's minus 11 degrees here ice you have the mind to hide our money money that you can use and give us good life. You hide it. You hide it. You will never see good in life. If you come across this video, share it to any politician <laughs> page. You guys will never see good in life. This is just that we came from a good state, but we cannot feed very well. We have good, we have oil, but we are still begging. Hmm. At this point of time, our leaders are so wicked. You guys are heartless. You guys are heartless. We hmm. Nigerians are not supposed to be here. We are not supposed to leave that country for any other place. But because of your selfishness, your greed, at all. Look at money that are meant for everybody. Just group of people hiding it. Go go hmm. punish mm. una. Una no go see better. On the jokote. On jokote. tẹ̀. Ṣé ń gbọ́? Ṣé ń gbé pè tí wọ́n rọ́ kalẹ̀ lórí lórí? Bàbá ní kó má ṣe pè fún àwọn ọmọ yín sìn. Àwọn ọmọ aníṣègbè ọmọ tẹ́yìn fi àjẹ́ tàbá ní kó má fa ọmọ yín lépè wọn náà wà táwọn ń jìyà ńkọ́ ṣáwọ̀ kì í ṣọmọ ẹnìkan ṣe ráyé yín lóde ṣe tẹ́ ń dá kalẹ̀ ẹni ibi ní ẹ ṣe sọ́kàwé ẹ ẹ kówó sínú gbogbo táǹkà omi tó wà lẹ kówó sí abẹ́ bẹ́ẹ̀dì owó lẹ kó síbẹ̀ inú owó ẹ̀tún ìmínú iṣu kọ́ mọ́ṣúárì ó tún kówó sínú ẹ̀ òun tẹ́ fẹ́ fàwọn owó yẹn ṣe gangan lèmi ò mọ̀ bẹ́ẹ̀ fẹ́ kú kán sinwó mọ́ yín ni èmi ò mọ̀ tọ́mọ ẹlẹ́ran ń jẹ gungun tọ́mọ aláṣọ ń wà kìsà litmus àbí kíná pé wọ́n lóun ló tàjù ní gbogbo àgbáyé nísìn tọwọ́ kọ́ńtírì mi bá tẹ ẹyọ kan ẹ̀ báyìí pé litmus nìkan náà ní ní kọ́ńtírì wọn o wọ́n á máa ṣe falala ṣe fololo ní they will be on top of the world ṣùgbọ́n ì minority kan ẹ̀mú tó belong sí gbogbo ìlú Lord Lugard ìwọ tó join wa pọ̀ ọlọ́run máa dírẹ́sì lé ẹ̀ àti wa àti Flora girlfriend ẹ̀ ọlọ́run mọ nọ́mbà àgbìtẹ́ kú sí o torí tẹ̀ bá ń wa pọ̀ ni tẹnu ká ẹnu tá a gbé èdè ara wa àti mọ̀ pé ọmọ agboolé bíi báyìí ní lágbájá àlọ́ báwọn fámìlì ẹ̀ kó ti fẹ́ gbẹ̀mí lẹ́nu wa o òun náà nífẹ̀ẹ́ borúkọ ìdílé wọn jẹ́ tọmọlúàbí làwa yorùbá àti kẹran mérò àdẹ̀dẹ́kẹ́ jẹ́ ká dá dúró bẹ́ẹ̀ ṣe sódà lélẹ̀ ẹ̀ka gidi borí níbi pọ̀mọ́ funfun ẹ̀ ń ranjú wọn ẹ̀ ń pariwo fò bíi fáànù ibo wípé kò sẹ́ni tó máa pín ohun tí ó pín yóò tó dé o tó bá wàtà wà níta òun lè rìn yẹn inú àìsí lèyàn ti rìn kì í ṣe snow pọ̀nrín yín ṣé pọ̀nrín pọ̀nrín pọ̀nrín mọ́kọ́ pọ̀nrín ó lè rìn nínú àìsí àwọn ọmọ tiyín wà á lu yìí o owó tó belongs ti gbogbo alẹ́ fi ń bọ́ wọn o club làwọn ọmọ tiyín ń lọ many of them tẹ̀bílì pọ̀ ń lọ sí school club náà wà àwọn ẹmọ bẹ́ẹ̀ ṣe máa ṣe ní àbúrò kàdádá àbúrà àyè ti sílẹ̀ fún wọn nàìjíríà tó bá ti ń kàwé tán ti ń ṣe tán bíbí àyè ti sílẹ̀ fún wọn tẹ̀ máa fi wọ́n sí ọmọ tálíkà ló dáràn ṣùgbọ́n ìjọkànjọkàn ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀ padà ṣe lórí gbogbo wa ọmọ tálíkà padà dìde láti jà fún ẹ̀tọ́ wọn ìgbẹ̀lẹ̀ máa mọ̀ pé ẹ̀yin gan-an tó tá bá mú yín sọ́wọ́ tí àwọn ọmọ tálíkà bá ṣe tán tó bá mú yín dání ẹ mọ̀ pé kakínóbi lẹ̀ dá èèyàn ṣe twenty two hour shift obìnrin ló ń complain pé ebi ń pa òun òun ò tó bá wá délé ń tọkọ ní kó ṣìdí òkè tó lè ṣìdí òkè báyìí after twenty two hour shift o tó lè ṣìdí sókè fọkọ àìmọye marriage ló ti collapse níbẹ̀ wọ́n á san bills wọ́n á sanwó ilé wọ́n á sanwó school tó máa lọ́mọ ní higher institution wọ́n á sanwó ná wọ́n á sanwó gáàsì àwọn mọ́tò tó ń rà tó wẹ́pọ̀ credit ni wọ́n á san credit card wọn pastor insurance many many things now we work round the clock twenty four hours àfi ṣiṣẹ́ ni kò sí sátidé kò sí sunday ẹ̀yin báńkì náà tún ní kí ló ṣubú tẹ̀yìn ẹ tún yọ̀ bẹ́ẹ̀ tàwọn èèyàn lọ́rùn ìbẹ̀rẹ̀ sí ní rẹ́ wọn lọ́rùn pàtó mo ẹ̀ṣẹ̀ délùú yìí tó gbé bá ìjọ tó bẹ̀rẹ̀ sí ní gbọ́ owó lákàntì mi mò ń rán láti orí mi orí mi gbẹ fóò ó dàbí kílẹ̀ mọ́ kílẹ̀ mọ́ kílẹ̀ mọ́ ni ṣẹ̀ṣẹ̀ dé ànábì ni mí mo ẹ̀ṣẹ̀ wọ̀lú ni mo ń gbọ̀n báyìí níbẹ̀ tó da mi gbóná sí lára tó mi tútù sí lára mo wọnú báǹkì báyìí mo ń pariwo ní pé ẹ mi ẹni yìí ń gbowó wọ́n ṣàní kí n ní sùúrù wọ́n ti fún mi ní notification lálẹ́ o wípé tẹ́mi mo fẹ́ lo owó níbìkan ṣùgbọ́n mo bẹ́ràn four one nine ni alátìtọ́ dẹ̀ fún mi yẹn wọ́n ṣáàjì mi o ordinary sms yẹn ń ṣáàjì twenty naira bùrọ̀ wọn gbọ́dọ̀ sí pọ́ńdẹ̀ tó bá kó one million sákàǹtì tó bá sẹ́ẹ̀dì one million say ẹ̀ nine hundred and fifty thousand ni wàá gbà <laughs> bóyá business tó fẹ́ ṣe yẹn bóyá kò jèrè kò jèrè fifty thousand lórí one million Bank tó wà fà one million yọ Cash ò ṣe é gbé transfer on everybody yìí ṣe ṣe fẹ́ gbẹ̀mí kò lẹ́nu àwọn èèyàn ni ẹ̀ mà ti ń pa àwọn èèyàn díẹ̀díẹ̀ báńkì jọ́nà wọ́n ní kí n bàtó kàn mí àwọn èèyàn mọ̀ pé nàìjíríà ni mo ti wá bàtó pé mò ń gbọ̀n ẹdí ọ̀hún ṣe bẹ́ẹ̀ lamẹ́ríkà kí ló ń gbọ̀n sí mo lọ́ ti gba gbowó mi tàn kí n calm down calm down báwo ẹ̀jẹ̀ nàìjíríà ṣì wà lára mi ṣẹ̀ṣẹ̀ dé ànábì ni mi mo ti faṣẹ́ orí mi ti fẹ́ẹ́ táṣì lẹ́yìn tí mo jókòó wọ́n fún mi níwèé wọ́n print out statement of account mi wọ́n fún mi níwèé wọ́n fún mi ní báírò àti ìwé wọ́n ní kí n máa tì kì í tí wẹ́ pè mí ni mo ná ìwẹ́ pè mí kọ́ ni mo ná kí n cancel ẹ̀ pè mí kọ́ ni mo ná yẹn lẹ́yìn tí mo ṣe tán mo submit ẹ̀ wọ́n ní kí n máa lọ màá rówó mi lákàǹtì mi láàrin fifteen days láàrin ìjọ mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ní màá bọ́ mi padà lákàǹtì mi eré ni àwàdà ni mo fẹ́ máa lè sùn ìwọ ní èmi ọmọ ìyá mi ìjọ kẹta ni mo rówó mi lákàǹtì mi padà gbà tí mo dé báǹkì kí lọ sọ fún pé mo ti rówó mi lákàǹtì mi padà wọ́n tún wò mí pé a ah, kí ló tẹ́lẹ̀ wá rìpọ́ọ̀tù wọ́n jẹ́ kí n mọ̀ wípé iṣẹ́ táwọn làwọn ń ṣe gbọ́tẹ́mi ti kówó sí báǹkì yẹn mo ti fowó ṣọ́ wọn ni ẹ̀tọ́ tí wọ́n ní pé ẹni tí bá ti ṣe owó mi káwọn gbà fún mi padà ẹni tó dẹ́sẹ̀ tó fi gbówó mi yẹn pọ́blẹ́mù wọn àti báǹkì ni àwọn náà máa wá wọ́n jọ máa ṣe ẹjọ́ pẹ̀lú ara wọn wọ́n dá owó mi padà fún mi ṣe lè ṣe bẹ́ẹ̀ nàìjíríà and all the sms tí wọ́n fún mi ọ̀fẹ́ ni mi ò ní ìdájọ́ pé kánsẹ́lọ̀ àdúgbò wa bá mi bá wọn ní báǹkì chairman àdúgbò tẹ̀lé mi lọ sí báǹkì kí wọ́n tó dá mi lóhùn mi ò ní ìdá ti fún ẹnì kankan lówó láti bribe anybody kó tó ṣe tó tó àti tó yẹ fún mi àti rí lórí íńtánẹ́ẹ̀tì táì mòye mọ́ wa sunkún pé wọ́n wọ́wọ́ àwọn oníbáǹkì o wọ́n wọ́wọ́ àwọn oníbáǹkì o tán ní owó wọn gbà àwọn èèyàn ti lọ sí báǹkì nàìjíríà wọ́n ń gba owó fèèkì ìjọba nàìjíríà ẹ̀dẹ̀ fọwọ́ lẹ́ràn ẹ̀ ń wò tálíkà ló ń jìyà yìí jù àwọn owó tí wọ́n ń yọ yìí if the uh, service provider mtn ni sẹ́ẹ̀lì ni whatever ni glo glo glo ni tó bá lè yọ four four naira tí wọ́n dẹ̀ tó ń make profit tí wọ́n ń gain níbẹ̀ white bank aládàáni yọ twenty naira fún text message lásán twenty naira ṣebí tá ṣebí ẹni tó kó wá sí báǹkì tẹ́ ẹ mú owó ẹ̀ tẹ́ fi ṣòwò ó jẹ́ kẹ́ ẹ fún ní interest sórí owó yẹn ni láyé àtijọ́ àwọn bàbá tó bá fẹ́ kó wá kó lọ sí báǹkì wọ́n á ní kí interest máa gorí ẹ̀ nísìnyí bí wọn bá kówó sí báǹkì nsìn tó máa padà wá lẹ́yìn bí oṣù mẹ́rin ọlọ́run jẹ́ kórí two hundred naira gbanú one thousand ni pẹ̀lú àwọn charges tẹ̀ ń ṣe maintenance charges kìíní kan charges igba charges àwo charges cot náà ẹ̀ tún yọ yẹn náà every month nínú èlò gangan lẹ ti ń yọ ìjọba àwọn kí ni lè máa sẹ́ni ẹ̀ ní four naira àwọn service provider why ti bank in charge twenty naira oh fine tó bá dẹ̀ ń charge twenty naira kíjọba mójútó náà sixteen naira tó kù gẹ́gẹ́ bí máa ń ṣe sọ àwọn arúgbó ìyá seventy years ń kiri pure water nàìjíríà báyìí lákàṣẹ́ra báyìí gala. báyìí pure water àwọn ìyá yẹn iṣan àti yọ ní gbogbo ẹ̀yìn ọrùn wọn báyìí àwọn àti epo kọ́ wà níbi kọ̀ọ̀kan máa fún wọn ní bí old citizen kí ló máa ń pè àwọn ìyá tó pọ̀ ti dàgbà tó yẹ kí máa fún wọn kí máa fún wọn kí máa fún wọn ní pẹ́sọ ní àti kiri gálà ọ̀yà tó fọjọ́ tó fọjọ́ ajọ́ ayé wọn síjọba tó bá rí pẹ́ńsọ̀n gbà á padà wá mọ́ṣù ká máa kiri gálà tó ọmọ tó ń gbọ́kàn lè pé tó bá ti jáde skul tó ń fọwọ́ hard earned money wọn sìn tó bá ti kúrò ní skul o a máa fáwọn olówó oúnjẹ o tá a bá ti ń gbowó pẹ́ńsọ̀n iye owó pẹ́ńsọ̀n wọn ò ní rí gbà ọmọ wọn jáde ní skul kò rówó ilé skul ṣe òun tí ò tẹ̀ sí lè bọ rẹ̀ nígbà tí ò ríṣẹ́ dìgírì ọ̀dà ti ń ru káyá nàìjíríà àwọn yunifásitì ti ń ṣe pos wọ́n kiri recharge card nínú hold up ọmọ tó yẹ kó wà ní primary school secondary school àwọn bẹ̀rẹ̀ sí ní kiri pure water ajínigbé ajínigbé ìgbé wọn á bọ̀ ọmọ míì sùn wọn àtọwọ́ bọ̀ wọn nídìí wọn fà wọn nídìí ya ẹ ṣáà fi pọ́fàtì ẹ̀ fi bayé jẹ́ ṣẹ́rí obìnrin ló ń gbé yín rè yìí o wọ́n lè sọ pé àdúrà téèyàn bá ṣe tinútinú àgàdí táìmù tí wúmà yẹn wà yẹn tó ń fi ẹkún ṣe èpè burúkú lé yín ta tọmọtọmọ àwọn ọmọ táìtì mi náà ti ń rọ́ lépè yẹn o generation tó kọ̀ mi náà ti ń fún lépè yẹn o because ẹ jẹ́ káwa náà sinmi irú máì náà sí òun náà ṣàbímọ ó lọ́kọ bóyá ọkọ wà nàìjíríà òun wà ní europe ó rìn nínú àìsí bóyá ọkọ gan wà ní china wẹ̀rẹ̀ wà tó bá nǹkan kan wulè wà wọ́n lè má sí lójú kan tó má dé wà lójú kan náà kò sí gbádùn kankan tó lọ ṣe twenty four twenty two hours job awádélé sọ kankan ọkùnrin kan tó máa fọwọ́ pa ní ìdílé yìí tó bá dùbúlẹ̀ bẹ́ẹ̀ yẹn tó bá bẹ̀rẹ̀ sí ní hanrun ẹ̀rù bẹ́ẹ̀ salẹ́nsà mọ́tò já ni a máa dún ẹ gbọ́dọ̀ ṣe funfun ni egungun kò lè ṣe nàìjíríà láti ṣe one million braid kíní kan million braid tó máa pè kíní kan braid fún ẹ lamẹ́ríkà bíbí mi sọ yúròpù mi mọ ìtẹ́ ń ṣe ní yúròpù o wọ́n kọ́kọ́ charge ní two fifty tó ṣiṣọ́wọ́ nàìjíríà pé bíi three hundred thousand naira ni orí àkọ́kọ́ mẹ́lò ni most of àwọn ìyá wa bíbí náà ṣe ń gẹrun àwọn tó wà nàìjíríà wọn onímọ̀ tó dé tán fi ń gẹ pa ẹ ti gẹrun yín àyà mọ́mí amẹ́ríkà gẹrun wọn mọ́mí amẹ́ríkà náà fẹ́ ṣe braiding wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe irun tó fine ṣùgbọ́n tó máa ṣí owó tó máa charge wọn sí nàìjíríà money mọ́mí amẹ́ríkà kò jẹ́ kóun fẹ́ kàn lọ gẹ̀ẹ́ ẹ wá ń fi ayé ni gbogbo èèyàn lára kákó wá ń sá sọ́tún sá sósì ẹnìkan ò lè dúró mì kan ẹ̀dẹ̀ kò gbẹ̀ sábẹ́ ẹ̀dẹ̀ ń jẹ́ ó jẹ́ ìbẹ̀rù ọlọ́run kínkínní báyìí ẹ tíra kẹfì sọ̀rọ̀ yín o torí ẹni tí ò bá bẹ̀rù ọlọ́run yẹ kíyàn bẹ̀rù fúnra rẹ̀ ọmọ ẹlẹ́ran ọmọ ẹlẹ́ran jẹ egungun gold tó wà nílẹ̀ yorùbá lásán ó tó gẹ́ ó tó wá bọ́ra wa kò sí security àwọn ajínigbé ń gbìyànjú yàn gbé wọ́n pààyàn anyhow kò sí gbáyé gbádùn kan kò sí rọrùn kankan ẹ̀ ń fara ní everybody ẹ̀ wá rí nǹkan ṣe sí owó táwọn báǹkì yọ yẹn ẹ̀ rí nǹkan ṣe lórí ẹ̀ kí lẹ́yìn fẹ́ ṣe lórí ẹ̀ tó pé ẹ̀yin alágbára ẹ̀yin ara yín náà ni monkey dey work baboon shop na dem dem ẹ̀yin ara yín náà ni ẹ jọ ẹ̀yin ti dá lódù tap tap send o gbẹ̀yìn tẹ́ ń ṣe project tẹ́ ní ṣe ní nàìjíríà gbẹ̀yìn tẹ́ níṣẹ́ tẹ́ ń ṣe tap tap send nìkan ó lè bá yín send owó yín tẹ́ máa gbádùn almost one thousand five hundred ní owó lórí tap tap send bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí o ní èní fourteenth of may twenty twenty four ẹ̀ pé mo sọ fún yín ẹ lè rí rèètì yẹn níbòmíì best rate ever nìyẹn the best rate ní anywhere tap tapsend tap tap send tap bí tap omi ẹ̀kọ́ lẹ́ẹ̀mejì ẹ̀ lè fi send sí àwọn kẹtọ́ wá lọ ẹni bónọ́ọ̀sì o tẹ́ bá kọ́kọ́ send sẹ́ndì owó gbàrà lákọ̀ọ́kọ́ tẹ́ fẹ́ send owó first transaction yín ẹ fi orúkọ mi sí ẹ má fi yorùbá wòye sí o abiola nìyí àti bàbá sọ mí o ẹ kọ abiola tts that is abiola tap tap send tẹ́ bá ti fi sí báyìí ẹ gba ten dollar à share pound à share ṣe euro à share yemen ẹ ń gba aṣẹ́wó ń kí yín o aṣẹ́wó dé o aṣẹ́wó ń kí yín o aṣẹ́wó we are trustworthy kò sí owó yín fast fast and re we are trustworthy we are reliable tested and trusted ni wá and direct deposit là ń ṣe o and no hidden fee tẹ bá ti send owó iye ẹsẹ̀kẹsẹ̀ tẹ bá ti send ẹ ti mọ ọmọ iye tẹ ẹ send ẹni tó máa receive ẹ̀gbọ́n ti mọ iye tó máa gbà ẹ nígbà tí dọ́sípẹ́ ń wá kinní kan láti fi gbowó nàìjíríà tẹ bá ti send ẹ lọ́wọ́ kan báyìí ló ń tọ́ máa receive owó ẹ̀ dákáǹtì ẹ̀ ní direct deposit ni and if you are seeing me for the first time ah Yoruba Yorùbáwùyí lórúkọ tèmi Yorùbáwùyí ni mo ń jẹ́ I am the one and only Akalolu of Yoruba land adáwọ̀nlẹ̀ Yorùbá ọmọjọmọ lọ ẹ tí gbọ́n pa ẹ̀ iye olóyè iye olóyè rẹpẹtẹ ní oyè mi ló pọ̀ jù ní Yorùbá nation bẹ́ẹ̀ ni ọmọ òṣèré pààrọ̀ ẹ ti subscribe kílẹ̀ ń wẹnu mi fún ẹ tẹ subscribe button yín kẹ ẹ tẹ notification bell yín kẹ bá wa share video kẹ fi comment yín comment section kẹ bá wa bẹ̀ wọ́n kọ́ má pa àwọn ará Nàìjíríà ah tí ń pa àwọn èèyàn sára <laughs> ah, wọ́n máa ní kó máa ṣe blood test nàìjíríà ẹlòmíì bí ìfúnpá ìbò ṣe máa ga lélẹ̀ ẹ bẹ̀rù ọlọ́run kínkín ní báyìí see you on my next show yorùbá wí lórúkọ mi. Mm.